سبيل tẹ̀blíìr àwọn jamaat tẹ̀blíìr sẹ̀bílù ما كيس sẹ̀bílù النبي wa muhammad sallallahu alaihi wasallam ó kílẹ̀ dáadáa sẹ̀bílù wọn sẹ̀bílù kàndàlàwíyà èèyàn ni wọ́n ń tẹ̀lé ẹni bá ń tẹ̀lé súnà anabi kò ní sọ̀rọ̀ correct àwọn èèyàn ò sí correct tó bá ti rí yàn tó bá jẹ́ sí pé ẹnìkan lànàbì tiẹ̀ lọ́dọ̀ tiẹ̀ tó mú bí ànàbì ọlọ́run bó o túbúlẹ̀ kọ́ kàdísì fún sí gbọ́ torí ẹ ń tẹ́ ń tẹ̀lé tọ́jọ́ ga wọn yẹn ó ti dàbí ànábì ọlọ́run kódà àwọn pàtàkì ẹ̀jọ̀ ànábì ọlọ́run lọ dófin yá fi wọ́n fi rọ́bì sọ̀rọ̀ ànábì sọ àlọ́ ah, ànábì sọ báyìí ànábì sọ báyìí tẹ́ ń ṣe yẹ ọ̀dà wọn yàrí ẹbí ìlànà àwọn náà làwọn máa tẹ̀lé lọ. àwọn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí wọ́n yapa sí ojú ọ̀nà ànábì tọ́lọ́run kéde fún ila Allah. ojú ọ̀nà kan nìyẹn ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kejì náà àwọn ojú ọ̀nà tó yàtọ̀ sí sẹ̀bílù ànábì tọ́lọ̀ ń kéde pé àdìhí sẹ̀bílù onáà ni ashabu subul sẹ̀bílù al-kandahlawiya sẹ̀bílù al-kandahlawiya wà máa dúró ká máa khatara ojú ọ̀nà kan náà nù àwọn kan náà tó lé lónìí náà ní ọ̀bá sọ́ra ní ìsìn kápẹ́ntà kan mo rí níbì kan ní sọ bí mo ti rí ẹ àmọ́ tí ó ti pẹ́ ọlọ́run ti bọ́ sọ́wọ́ àwọn kìíní ni ó náà ti lọ jáde sọ ara rẹ sọ ara rẹ ìjáde kan ò fi bẹ̀rẹ̀ tó bá fẹ́ mọ̀ nípa Islam lọ gba fọ́ọ̀mù lé kí o wáyé pé jọ́ka lọ ráyè lọ́sẹ̀ máa wá bẹ́ òun ní mọ̀ ni ìwọ tó tí ìrìnà ríra rẹ̀ tó wá ní ó fẹ́ lọ díẹ̀ lómi ó fẹ́ lọ wọ́n ní ẹni tí ó fún aláṣọ tárùn ẹ̀ lásìkí ni kọmọ fáti àkí kọmọ kankan kí sí jáde lọ́wọ́ àbẹ̀rẹ̀ sí dáwà lèyàn fi bẹ̀rẹ̀ àbí kíwù lèyàn kọ̀ọ̀kan kí náà mo ní lọ rẹ́jísítà gba fọ́ọ̀mù wáyé péjọ kan lọ bá ráyè kódà lẹ́ẹ̀kan lóṣù lọ́mọ lọ lé kíwù mú lánìyàn wọ́n bọ̀ ọ́ accept wọ́n gbà ọ́ ọkàn máa fọdún mẹ́ta ka kíláàsì kan tiẹ̀ ni ẹni sọ ọ̀sán sì kan ọ̀hún sì kan náà ó dáa ju kọ́ wa máa lọ jáde lọ mo rò pé kọ̀ lọ́mọ́ Eh, alhamdulillah náà ojú ọ̀nà kan ni yẹ́ o téèyàn ọba sọ́ra tó bá rí wọn ó ṣe bí bẹ́ẹ̀ lórí o ó ṣe bí ìtànàbí kéde ní kul hazihi sabili ó ṣe bí náà ó ṣe mọ̀ bí lá mọ́fọ́lọ́mù búra kiri sẹ̀bílà ànábì nìyẹn sọ́rọ̀ láàṣà ọ̀rọ̀ tí mo ṣe sọ̀rọ̀ pé bóyá ẹnìkan fún ẹ̀ ní nǹkan àbí ẹnìkan èyí kó láà tàn sọ igan ní òbí ọ̀tà ní òbí ká lọ́tà ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ tàn yín mo bá tàn yín ọlọ́run ọba mi sọ̀tà torí pé mo mọ̀ á mọ mọ á tí bàbá sọ fún tí mò ń bò pé mo fẹ́ ká káwùjọ sí ah, kí ni jẹ́ báwọn sẹ̀bílù tẹ̀bílì àwọn jama tẹ̀bílì sẹ̀bílù wọn kéèsì sẹ̀bílù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó kílẹ̀ dáadáa sẹ̀bílù wọn sẹ̀bílù kàndàlàwíyà èèyàn ni wọ́n ń tẹ̀lé ẹni bá ń tẹ̀lé súnà ànábì kò ní sọ̀rọ̀ correct àwọn èèyàn ò sí correct tó bá ti ríyàn tó bá jẹ́ sí pé ẹnìkan lànábì tiẹ̀ lọ́dọ̀ tiẹ̀ tó mú bí ànábì ọlọ́run bó o túbúlẹ̀ kọ́ kàdísì fún sí kà gbọ́ torí ẹ ń tẹ́ ń tẹ̀lé tọ́jọ́ ga wọn yẹn ó ti dàbí ànábì ọlọ́run kódà àwọn pàtàkì ẹ̀jọ̀ ànábì ọlọ́run lọ dòfin yẹn fi wọ́n fi rọ́bì sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àlọ́ ah, ànábì sọ báyìí ànábì sọ báyìí tẹ́ ń ṣe yẹ ọ̀dà wọn yàrí pé ìlànà àwọn náà làwọn máa tẹ̀lé lọ náà ìyẹn bá ń. Ah, bẹ́ẹ̀ ni ìwo kan jáde lọ́dún tó lọ tí àrínà àwọn èèyàn àrínà àwọn èèyàn tó bá kàn tí wọ́n support ẹ̀ pé kí ló dé kíní kan tí wọ́n sá sọ tí wọ́n join rẹ̀ pé àwọn náà support ẹ̀ pé kíní ojú òní tì ọ́ ojú ó tì ọ́ ẹni tó bá dó tòdodo lójú ò lè tì ojú ó tì ọ́ o ó defend àwọn tablik ní level tó jẹ́ sí pé èèyàn ti ẹ̀ lè expect pé sí èèyàn sì lè kí ó ní jamia àtàjẹ san jamia oṣù náà kí tiẹ̀ ò sì wà worst dé level yẹn ó defend wọn dé level yẹn ṣùgbọ́n adúgbà fọ́lọ́ wọn lọ́n yọ súnà nẹ́bì ọyọ́kù lọ́fìn ọláyé ọlàbẹni pọ́ ń tí nǹkan lọ́run ti sábàbí tí òkúta fi bá jàmá àti tẹ̀blígì ọdà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wò padà ọwọ́dà ah, pé olóńfẹ́ dìfẹ́ǹdì wọn ṣùgbọ́n lẹ́bàá wòye sí wọn náà gbogbo ibi tí wọ́n wà ní ká ó rí pé bí ẹ ronú sí ẹ wo àwọn àdúgbò rẹ bí wọ́n ṣe máa gbáyùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wo bí wọ́n ṣe máa ń rìn kiri tẹ́lẹ̀tẹ́tọ̀ máa rí wọn ọ̀hún àlàbí ẹni pé ẹni gan ló kó báyìí ọ̀fẹ́ dìfẹ́ǹdì fún tí ìjókòó ẹ̀ jẹ́ ibi kẹ́ máa bá ti yín lọ jẹ́jẹ́ káwọn náà ra máa dáhùn fatiwa lásán ibi kan bẹ̀rẹ̀ ìpèsè ìjà máa tẹ̀lé ìjà pé mọ̀wulẹ̀ sí tiẹ̀ o máa ṣe súnà tiẹ̀ ọwá tẹ́ pẹpẹ ọ̀rọ̀ pé yẹ́sì àwọn eléyìí alùsùnà ni wọ́n ó sì pìyàn lálùsùnà ó pè ní kíni ara àwọn dàmjí àtàwọn wí náà ni àwọn aládàlú náà ni tọ́ mọ́ wá fẹ́ ka àdíṣe fúnrú àwọn báhùn àtàwọn tọ́jọ wọn kọ́kànfẹ́ rántí ni ibi ànábì ṣépè fún wọn sallallahu alaihi wasallam lọ́kàn tàwa fi máa ń balẹ̀ tàbá ń ṣe bá ẹgbẹ́ nìkan ní àbúrò ah, lẹ́sìn wa máa dojúkọ bọ́dà yẹn bí bọ́dà yẹn nìkan kan bó lẹ́sìn fẹ́ fèsì ẹ̀ kí ni jẹ́ báwọn òdodo ọ̀gbọ́dọ̀ má ọ̀gbọ́dọ̀ ráre wọ́n rà bí àbẹ́yàn bá ànábì Ibrahim fèsì bàbá rẹ̀ nítorí òdodo ààrẹ sọ̀rọ̀ wọ́n rà bí àbẹ́yàn bá sọ pé wọ́n fẹ́ dààmú òdodo òdodo Quran òdodo sunna àkọ́kọ́ yọ ti bàbá ẹ̀gbọ́n nǹkan kan kúrò náà tábà wá yanjú ẹ̀ tán hẹ́n àwọn àyàn pé bọ̀dá bàbá my daddy ẹ kọ́kọ́ yanjú òdodo náà ìwọ náà lè gbà kí bàbá rẹ gbé wa lọ kọ ká lọ bí Ọ̀ṣun Òṣogbo ìwọ ọmọ Òṣogbo tó ń wo mìíní bàbá rẹ ń sọsọ Òṣogbo ìjọba ni ọ lọ o ọ yà rí ni pé kí jẹ báwọn ẹ̀yin tẹ wà lójú ọ̀nà àánú làmọ́lẹ̀ fún lójú ọ̀nà àánú lẹ́wà ẹ bọ́ lẹ́yìn sí tẹ́ mọ́ tó bá sọ bá ń fún tó bá wá ti bí Ọ̀ṣun Òṣogbódé tó bá ní kàmárù wá lọ bá ń ra kúlíkúlí wá àwọn ah, sàárè lọ bá ra wá ọ̀pọ̀lọ̀ má lọ bá ra bàbá rẹ ni ẹ̀ ráìtì yín nìyẹn ṣùgbọ́n ráìtì ti ń tọ́jẹ́ mọ́dodo ọ̀pọ̀lọ̀ Ferrari mo ní hadith ẹ̀rù máa ń bà mí pẹ̀lú àwọn tí a máa ń ṣe dìfáàfáà wọn bí ibi àtúbọ̀tán yẹn ò lè dáa àfikẹ́ tí wọ́n mẹ́lòó anabi lọ sọ bẹ́ẹ̀ o ẹlòmíràn wọ pé sépè ní èpè kọ́ anabi lọ wú jáde ọyá kí lànàbì sọ sallallahu alaihi wasallam hadith anabi ní ọlọ́run kọ́ máa bínú sí ní bíbínú tó jẹ́ sí pé kò lè kò lè escape ẹ̀ láéláé ẹnikẹ́ni tó bá fààyè gbọ́n bídíà tó rágàbò wọ́n tó ní kankan ní sẹ́yìn defender anabi ní la'ana Allahu man awa ẹrú bá mi fàdé tìyẹn eyi náà tí mò ń ké fún yín náà ẹ eh, ìyá máa padà pé wọn ò ṣe eh, mo di mi ò wí mọ́ ìyá máa yí padà àbí kó túbá láàrin o pé áá ah, kìíní ìkóbá o torí tẹ́ẹ̀ bá túbá sì ń bá lọ bá nì láàánú lè ṣẹlẹ̀ sí lórí o àwọn ò sì fẹ́ bẹ́ẹ̀ àfẹ́ kọ́ lọ́hún bínú sí wa àfẹ́ kó bínú sí mùsùlùmí kankan ẹ̀kọ́ bínú sí mùsùlùmí kankan náà ní gbogbo ara àjò tá à ń ni kí lágbà ń bi wàhálà yìí ebi Abi, naam. Mhm.